Bẹ́ẹ̀ mo ti rí

ولكن

world ààrẹ tó ní èyí ọdí báwọn ẹ̀wọ̀n máa ojú ètò ọjọ́ ààrẹ tó ní èyí ọdí báwọn ẹ̀wọ̀n máa ojú bákan tẹ ààrẹ tó ní ènìyàn ní láwọn àtẹ̀bọ̀ máa fi iná wà lẹ́sẹ̀ ààrẹ lórí. Ènìyàn ní láwọn àtẹ̀bọ̀ máa fi ìgbésẹ̀ ààrẹ lórí. Ènìyàn ní láwọn àtẹ̀bọ̀ máa fi ìgbésẹ̀ ààrẹ lórí. Ènìyàn ní. ìbára òyún òjìdájú pé ààrẹ tọ́jú ní ní ìgbésẹ̀ ọ̀pá láwùrán wà pé ìdí ìgbìmọ̀ ìjọ́ قال الرجيم بسم الله الرحمن الرحيم وفي نستعين جنا صراط المستقيم جنا صراط المستقيم جنا صراط المستقيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله ومن يضلل الفرع له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وعبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه ومن اتبع أثره إلى يوم الدين. الحمد لله Ìjọba àdúgbẹ́ fún ọlọ́run ẹ̀yà àdúgbẹ́ bọ́rọ̀ bẹ́ẹ̀ tó láti láti ṣe iṣẹ́ àárín ọ̀fẹ́ láti ọba tí ọwọ́ ẹ̀rà àdúgbẹ́ pè. Bẹ́ẹ̀ni a máa pè ọlọ́run lọ́pẹ́ ẹ̀rùn lọ́pẹ́ bọ́ sí ọba orí ọba tí ń tọ́jú wa kéré wá, tí ń sàánú wa, ọba ìjọ́dá nítorí ní à ń sọ pé ọ̀dá ń bọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ ọlọ́jọ́ ti bá wa láyọ̀ ọba àdéjọ lágbà ó ti bá wa abẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú dùnú àwọn bá lọ kẹrẹkẹrẹkẹrẹ àdìkó láti ní àdìjókó láti jì ìdákẹta àwọn mẹ́rin ẹ̀kẹrẹ rẹ̀ àbẹ̀rẹ̀ ọ̀rọ̀ àdéjọ lá ọba tó ń kà wáyẹ tó ti wà mẹ́jọ́ ìlọ bẹ̀rẹ̀ ọlọ́run mọ́ta àti wọn ẹjọ́ parí ẹ̀hùn wọlá àtọ́kọ̀ òṣòrè ọlọ́run ìdárí látàrí àmútù lẹ̀ bí láńtà àádò ìdárí látàrí àmútù lẹ̀ bí láńtà Aláàrẹ̀ àrí máa ń rọ̀ lórí àwọn ará. Ìjìdá títò tàbí ṣe rán tàbí bí níta máa dúlá. Ìjìdá títò tàbí bí rán tàbí bí níta máa dúlá. Àmì bí tàbí sí rí àtàrò قتلا Ìyá ọlọ́run wọ lọ mọ́lẹ̀. Ìyá ní ìlàtàlẹ̀ àkójọ rẹ̀ ní àṣà àgbàgbò. Gbogbo ọjọ́ àwọn èèyàn láàrín tí dúpẹ́ ọlọ́run lọ́wọ́ lórí. Àtàlẹ́hàmọ́ tó lẹ̀ ní àǹtààrò. Àwọn èèyàn tó wà kọ́ bá sí pé á fẹ́ onígbẹ́ wà rúrú. Báwọn wá máa bí ọpẹ́ yọ owó ọpẹ́ wọ́n rẹ̀ lọ rúrú bí. Àtàlẹ́hàmọ́ tó lẹ̀ ní àǹtààrò. Ó tọ́lọ̀ ń dá ní dúpẹ́ lórí ilẹ̀ ìdíwọ́ ọlọ́run náà lọ́gbẹ́ náà. Ọ̀fẹ́ nìkan tó lórí bí ọ̀rẹ́ lọ́rọ̀ Inú gbogbo ìrẹ̀gbẹ̀ tó rẹ̀ fún wa ìwọ̀n àti dáadáa náà ní Òṣìṣàánú wọlé, ìwò lamẹ́tọ̀ sí mẹ́. Ìdíjí láti nù ẹ̀bí bí ọ̀rọ̀ ẹ̀bí bí ní ìsàmà dùnà. Ó kù rẹ̀ láti kùyẹ kùyẹ tó lóye ìgbè ní ọ̀rọ̀ rẹ̀, òṣìṣẹ́. Ó tó pàdé pọ̀ láwọn láàrin Olùdé pàdé pẹ̀lú gbogbo ọ̀la ń pàdé pẹ̀lú Àmì ìbẹ̀ ìrírí àrùtá orí ìgbòrò ọba ìyá. Káàkiri ìbẹ̀ ìrírí àrùtá orí ìgbòrò ọba ìyá. Ọ̀rọ̀ wọn dàbí pé láàmàtẹ̀ ìṣẹ́jọ́ ẹ̀ lágbé ga ìní ìdánilọ́wà rẹ̀ wá ti dandan wá sí. Ọwọ́ ń ṣe bẹ́ẹ̀, ó ń ṣe bẹ́ẹ̀ lọ fún wa, àbúwá ń ṣe lọ Ramadan, ó wá ń sàánú wa, ajọ́ bẹ̀rẹ̀ àjọpa lọ ọlọ́jà àjọpa sílẹ̀ mọ́lá tóbi rẹ̀ àtọrọ̀ ọ̀fẹ́ lọ́pọ̀ fún agbájẹ̀ àti ìdáná Muhammad ọlọ́mọdà àríkà ànárí wa gbogbo àwọn bàárà ìkìláàsì ẹjọ́ lùgbà ọlọ́bá nìkẹ́ wọn àwọn tàbí yìí sáàbì sáàbì ìbánikẹ́ ogun wọn pọ̀ gbogbo àwọn àbẹ́ẹ̀sì jẹ́ tiwá tí lọ ọlọ́mọdà àti gábàrà fún wọn àfi ọlọ́run fún àwọn àbẹ́ẹ̀sì jẹ́ kùláyé lẹ́nìí ọlọ́mọdà ni mo tún wọn o má tàwọn kò lẹ́bàá yìí o kò lágbára àjọ lọ kò láàjọ kan àbí ọlọ́wà àlejọ́lá bàbá àgbàlá gbélé bàbá àgbàlá dàbí ọlọ́run bá lọ́rọ̀ ẹ̀lẹ́ àbáṣe ọlọ́run wọlá àwọn èèyàn tí a bá láyé ìjẹ́mi wẹ́gbò àti mẹ́ta mẹ́rin bá náà ń tàbí bàbá ìlú 120 125 àróbìnrin náà tó lò bẹ́ẹ̀ Ọlọ́wọ́lá àgbàrúkà bẹ́ẹ̀ jẹ́mi àbá mi ló wó o. Nígbà tó bára àti ara gbogbo bí àtúntà ti ní ìdí àlàáfíà lọ́sọ̀rọ̀ wọn máa ń bẹ̀rẹ̀. Ọlá ti tóbi yọ ọlọ́run. اللهم اللهم آمين فيا ربعنا الدعاء علينا ويا ربعنا الدعاء معيد إلا أنت وإنه كفاء وما ذكري إلا كل علم Orí pé àlọ́rọ̀ ẹ ló lè ṣe ọ̀rọ̀ lóko. Ẹnìkò ánùn wá ìyàgò. Ẹni ọba àlọ́ ilé ìlú lágbàtàrà, ètò ọba ti rà lọ́ọ̀ọ̀ lágbàrá kẹta. Ẹnìkò rí ní ìlú àwọn ọ̀rọ̀ ẹ̀yẹ̀ òkú tó bá ti tọrọ bá àbá àwọn àtọ́kọ́ àwọn ẹgbùdà mí ìjára ní bàbá lùpẹ́ ọlá àjọpọ̀ oṣù rẹ̀ ọlọ́run ìsìnlẹ̀ ìnáàfẹ́ ìyàn

kí ìgbàgbà ń bẹ léwu fún wa láàrin kàdáwò látàrẹ àdúgbò láti ó ti kì wá lọ́gbẹ́ kó mẹ́ ọlọ́mọdé ní wa o ààrẹ tí wọ́n rẹ́nà fún alẹ́ ìtú ń àwọn nǹkan rẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ ní àtàwọn léèfẹ́ pé ọ̀pọ̀ mùsùlùmí ìmì tó ẹ bí ọ ńlẹ̀ tí ò ní wà pé ẹgbẹ́ owó ti rí ìbẹ̀rẹ̀ mẹ́ẹ̀ kò ní mẹ́ẹ̀ ní ó múra sí irú àwọn èèyàn là ń pè ìdí ìtọ́lọ̀ ọ̀fẹ́rán láti jò gba ayé ọ̀fọ́lá pé ó máa pariwo ìgbọ́kàrí ìyí ọ̀kọ́ kí làkọ́lé àwọn olùdíláàrin àti ìjọ́rọ̀ bí ìdíláàrin ọ̀sán rí àtàríjú alàìjíhá wàtàríjú mẹ́tẹ́kìrí wọ́n máa ń tàbí rọ́ ìrìnlọ lẹ́nìí

àbọ̀gbá lójú àbọ̀gbá mú ọ̀tẹ̀lẹ̀ ló bẹ́lá àmọ́bọ̀lá náà ti ṣe bẹ́ẹ̀ ibi ojú ogun ọlọ́run ojú ogun iná wà ní pé kìí ṣe bá bí ń fọ́nà ogun fún ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ náà fi ara yìí nfe lórí kòkòrò lórí ìdánilójú ọ̀nà ọlọ́pù ó sì jí nípa pé ibi tó bá ẹ̀ká ti ìdánilójú ọ̀nà ọlọ́pàá lè gúnlẹ̀ láìsí lẹ́gbà àwọn ìmọ̀ ọlọ́run tó bá náà láyẹ̀lẹ́ sàlàyé fún a gbogbo ọgbà gbogbo tí ń sọ oòrùn ọgbà nẹ́bì ọgbà bá nẹ́bì lè kó lé bó ṣe lọ màdínà ìdójú iye tọ́gbọ́n òun jẹ́ àkọ̀dí ẹ̀rẹ́ gbogbo ló ti

Béèyàn bá ti dáhùn gbà tó sì wá àjà àbújá ìgboro kẹtọ́ pamọ́ rí. Ọba tó dé láńdé tó fi gbàgbé ẹgbẹ́ ó ti dàbà náà Ọba ọba ń ọba TV ní ìdínà tó fi jẹ́ pé ayà ìlà abẹ mẹ́nu bá nà á bí àwọn Bismillahirrahmanirrahim. Ya ayyuhal ladina amanu ما لهم إذا قيل لهم انفروا في سبيل الله إذا قيل لهم انفروا في سبيل الله فقلتم إلى الأرض أرضيتم بالحياة الدنيا من الآخرة Bàbá àmọ̀ta orí àyà tí tú ní àbẹ̀rẹ̀ àbíọ̀dé ńlá àkọlé. Ìlà àdàrùn fi òòyàn àti ìfòmù àdáàbàní àríbá. Wàlẹ̀ tẹ́kùnú ìtọ́wọ́ lẹ́yìn ọkùnrin. Wàlẹ̀ tẹ́kùnú ìṣẹ́ ìhà. والله على كل شيء قدير إلا تنصروه فقد نصره الله إن أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما بالغار إذ يقول لصاحبه هذا الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم ọba àlejò ọlá ọlọ́rin yáà àjọ ẹ̀lẹ́ni náà màlúù yáà أيها الذين آمنوا Oríṣiríṣi ọ̀nà ni ọlọ́pàá máa bá wá kọ́rọ̀. Ọlọ́pàá bá wó ní níyà ìlú àndá. Ibi tọ́lá ti sọ bẹ́ẹ̀. Kẹ́lìmà tó ṣáàmì ló ń mú mínú wá ní kúfà. Adẹ́bẹ̀bẹ̀ yẹn, àtẹnidọ́gbà, àtẹnidọ́gbà tọ́lọ́ ń bá rí. Àwọn mi lọ́wọ́ ti lò láì pé yá àjọ àlẹ́bí na àmàlù. Yá àjọ àlẹ́bí na àmàlù. Ọlọ́run ní mo pẹ̀ iṣẹ́ tàbí mi ọlọ́run ní mo ń bẹ́. Àjọ àlẹ́bí na àmàlù. Ẹ̀yìn tẹ́ tàbọ́lọ̀wọ̀ ògbélé ọ̀pá tuntun lọ́lọ́run. Yá àjọ àlẹ́bí na àmàlù. Ẹ̀yìn tẹ́ tàbọ́lọ̀ ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله ẹ̀ẹ́dìrí kí máa bẹ̀rẹ̀ sí yìí kí lẹ́rọ òbí rẹ̀ rí إذا قيل لكم انفروا في سبيل الله Ẹ máa kọ̀ mú ní pé ẹjáde ẹbìrì káàkiri ọlọ́rọ̀ ọmọ ẹjẹ́ àwọn àyè tó jẹ́ pé àwọn tẹ́lẹ̀ tí ọmọ láàpá àwọn ọba kọ́ kan wọ́n jẹ́ kí wọ́n lò gbogbo àwọn àyè ń tẹ́lẹ̀ fún ọ̀rẹ́ tí ó kírù wọ́n ọ̀rẹ́ ilé àwọn

ẹ máa ìgbà náà lòójọ́ àgbè ní ẹwà àtàkùkò ilẹ̀ ẹ̀ nílé dìde ní èsì wọn kàn yí mọ́lẹ̀ ọlọ́run ní ló ṣe yíde rí bẹ́ẹ̀ ọlọ́run ní àrọ̀bí tó ẹ̀yọ́rún sí kẹrẹ dáyé lọ ìgbádùn ayé ti jọ ilé lójú ó ti wá ń kún ilé tú bí ìgbádùn ìtẹ́lò láti kẹ ọwà lọ ọlọ́rin tẹ́ tó tẹ́ yíkọ́ lẹ́bí pàdé rọrọ̀ ọ̀rọ̀ fún àjẹ́ ìdájẹ́ lójú lọ́rọ̀ kárùkúrọ̀ ọmọ agbóra rẹ̀ obìnrin ẹ̀ léèrè pé gbogbo bẹ́ẹ̀ bó ti dé sí ibi tọ́lọ́ kí lọ́lọ́ ọjọ́ òjò òjò ẹni tí tí ó sì òsì ìṣùgbọ́n sọ̀rọ̀ lọ náà òwò lè sọ̀rọ̀ kí ló di ọlọ́ ọ̀fẹ́ kú náà òjò náà ni kọ́rọ̀ àgbọ́lẹ́nu wọ́n wá gbọ́lẹ́nu lórí tọ́lọ́ àmá lórí Bàbá bàbá rìnà àyà ti dúníà ilẹ̀ ara mìíràn, ilẹ̀ ọ̀rẹ́. Ọba bẹ́ẹ̀ Kò sí bàbá bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ sí ìṣẹ̀lẹ̀ ayé tún fẹ́rẹ́fẹ́rẹ́ lọ Gbogbo ìbáwọn alẹ́ ìkí ń tẹ́lẹ̀ ìbáwọn lórí. ìgbádùn tí a ti ní ìpìtẹ̀lú bà ní jẹ́ ìgbádùn wo ni ìgbádùn tó pé títẹ́ ní ọ̀sà náà méjì ni bẹ́ẹ̀ ni gbogbo ọ̀nà lówó bọ́lọ̀mọ̀ ọ̀nà gbogbo ọ̀nà rẹ̀ ló ti kúrò lóru ìdí ẹ̀sí ìgbádùn tí ò lóko ní nàìjíríà yìí ẹgbẹ́ ayé yìí máa ń wù ní ilẹ̀ Torí ọjà náà ni, kílẹ̀ kínú bí borí jáde lára ayé, ayé ọ̀wà aládòdára ti gbọ́ lẹ́gbẹ̀rẹ̀ wọn. Gbogbo ìwádò ti jẹ láyé ìjẹ kékeré ìlú. Gbogbo jẹ́ máa ti lè fún ìyà, fẹ́ pé ìjẹ́ ọ̀tẹ́ ìjẹ́ ọ̀tẹ́ ọ̀tẹ́ ìjẹ́ kékeré ìjẹ́ ìjẹ̀má. Àmọ́ ìdàkúta ìjẹ́ ó mọ̀ ìdàkúta pé bẹ́ẹ̀ máa ti ń tẹ́lẹ̀ báyìí àbàdíyà ni yọ́wọ́ máa lọ́rọ̀ bẹ́rẹ̀ mú kò sí sí tọ́kù ìdàmù tí ò ní à ń bẹ̀rù pé wọ́n bá wà ti jẹ́ wa lọ gbogbo àwọn ní àwọn gbogbo olú ayé ti owó sílé ìbára náà wọ́n lè tún wáyìí ẹlòmí tún gba ọgbà mòkó ó tún gba mọ́dà wọ́n tún kó àwọn ọ̀rọ̀ àti délé bí ẹsẹ̀ ìgbà bí ìgbà ó tún gba àwọn àà

Mọ́gà tẹnu ti ẹnu ní ìrẹ̀lẹ́lẹ́ níbi ìyàwó jẹ́. Kò lè bí ìyàwó rẹ̀ lè pé mẹ́ẹ̀kẹ́ àìlá. Ẹ̀yà ọjọ́ ìwọ̀n lè kéwú, bàbá mi ò lè fọ́. Mélòó láwẹ̀ dà, mélòó ló ti dà ń bẹ̀, kò lè bí ọwá rẹ̀. Ọmọ ní ńlá ń lọ́rùn ìrú. Tẹ́ẹ̀ bá ń pọ̀ tẹ́ẹ̀ lè jáde tó يعذبكم عذابا أليما ọlọ́wọ́ ti ìyàwó nira lẹ́lẹ́ ìyà tẹ́lọ́rọ̀ ọlọ́run tí fi máa ń jẹ àwọn ọ̀tá rẹ̀ bẹ́ẹ̀nà bàbá tàbí tí ẹ̀rẹ́ ti láti sáré tó lọ́rọ̀ àkọ́rọ̀ Ọ̀rọ̀ ni yóò kó àwọn èèyàn wá láti fi pààrọ̀ ní bóyá ọ̀pọ̀ táwọn òní lórí. èyí náà ẹwọ tí ń lórí ayé àti orí ìlú ẹwọ àwọn ilé aláàpá àbọ̀rọ̀ ti pààrọ̀ wọ́n fẹ́. yóò ọmọ

ọ̀nà máa rí ìgẹ́gẹ́ ẹjọ́ wọ́n máa ń sílẹ̀ ọha máa bẹ̀rẹ̀ pé ọlọ́run tákù wá bá ọ̀rọ̀ mi tó lè gbọ́gbọ́ mọ́ fi pa ọ̀rọ̀ tẹ́lẹ̀ wọ́n bá ọ̀rọ̀ mi lójú ní ìsìn ẹ̀sẹ̀ ọlọ́run rẹ̀ máa lọ

àti ní ìpadà ọlọ́run ọlọ́ọ̀bà àdúró káfẹ́ ọlọ́ọ̀bà àdúró lè rí padà ọlọ́ọ̀bà ni yóò lè rí padà ọlọ́ọ̀bà ni yóò lè rí padà yóò padà sí dáadáa ẹ̀jẹ́ ìdánú kí ẹrin wọ́n bẹ́ máa lẹ̀ orílẹ̀-èdè ẹ̀sìn ọlọ́ọ̀bà فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم Ọlọ́run ilá bá ń gùrú. Ilé ẹ̀ẹ́dẹ̀ ń gùrú. Ẹ̀rọ àrẹ́bí ọlọ́run lọ́rọ̀ ìfẹ́ ọlọ́run tó gbé lárí. Bàbá rẹ̀ sọ̀rọ̀ ti rà lọ́wọ́ tẹ́lẹ̀. Ọlọ́run ọ̀rọ̀ ẹ̀ka padà lẹ́yìn àmẹ́lì Bẹ́ẹ̀ náà làwọn ẹni ọlọ́run tí wọ́n ń gbogbo àwọn tí ẹ má ti ń gbé kọ́lá láàrù kọ́lá ọ̀tún òjíṣẹ́ rọ àánàlẹ́ ọlọ́dẹ̀ òní tí wá gbogbo àwọn tí wá ń bẹ lẹ́yìn àwọn àdẹ́dì lánàá bẹ́ẹ̀ ni bẹ lẹ́yìn tí náà lónìí ilé

àbídáwọ̀ ó pè máa bẹ̀ àbídáwọ̀ ó lé lù báà máa kan sí inú mẹ́lẹ̀ ẹ̀ta yìí kí ní tí ń pé ìdí pé ìsìláàmù yọ́ra ọmọ nílẹ̀ máa rà lọ́wọ́ ẹ̀rẹ́ ìsìnkú mo pé lọ èyí ọlọ́run ti rà Ìgbà láwọn rí tí wọ́n láti àrábìnlé, àrábìnwó ni ẹnìkan rẹ̀ méjì, ní rẹ̀ èdè ń bẹ nínú gáàrì, gáàrì, ihò láńtẹ̀ ní gáàrù ní èdè lábáwá, àmá ihò èyí tí ìjàbá báwọ̀lì ni ọwà lórí Ìbẹ̀rẹ̀ àárín bá ń lọ́nà. Owó bá ní owó àbàmú bá kiri. Ìdí ẹ̀kúrò ní sọ níbi ní ìlàtàtà. Ìgbà ní sọ fọ́ ọ̀rẹ́ Ọlọ́run gbẹ̀gbẹ̀lú wà. Ọlọ́run gbẹ̀gbẹ̀lú wà.

ìfọ́lọ̀ bí ìbámu sí ara àríwá lẹ́yìn fẹ́ yóò bẹ̀rẹ̀ jẹ́ lórí àwọn tí ara ń fẹ́ lórí kọ̀ọ̀lítà ẹni ó lẹ́wà kọ̀ọ̀lítà lórí tí ọ̀pọ̀lọ̀ jẹ́ ní Àwọn akìrì ní ìjọba láàrín sọ lọ́la àrọ̀ Adébẹ̀ àbọ́lá ń sọ ọ̀rọ̀ ká nígbà Ìjọ mẹ́ta àwọn báńkìlì àti àdúgbàmọ́ rẹ̀ ògbògbò yẹn. Òdìjọ mẹ́ta lọ́rù rẹ̀. Òdìjọ mẹ́ta mẹ́rù. Ọwá ní mo ní ẹgbẹ́ jẹ, mo lọ mú, wọ́n jẹ wọ́n mú. ọmọ àwọn bájìlì ní máa ń gbé oúnjẹ fún wa áàrùn láìpẹ́ sọ rẹ̀ yóò fi òru rẹ̀ lọ sí oúnjẹ tí wọ́n rẹ̀ láàárọ̀ àkọ̀ọ̀má yóò gbé lọ sílẹ̀ látòru tó bá ti ní fẹ́ áàrùn náà pé pé yóò jáde fún ọmọ ẹ̀kọ́ lóòrùn balance bí ti máa ń gbé oúnjẹ fún ẹ̀rẹ̀ tí ọjọ́ ìgbé ìjọ mẹ́ta àárín kúfà wárakùnrin ga ń gbèdé tòrò aka ọ̀rọ̀ máa Onye ike ní kéfà ya tòrò aka ìzáàdà sí sàtíwárí ìsílá o ní wà aka bóòrò ó rí bóòrò ó máa tapá ọ̀nà owó lànà ní

وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك فيمكرون ويمكر الله والله خير الناس Aláàbò àmìyàn lọ́wọ́ fi ń sọ pé bí àgbàdé ó lè ní. Ìgbà tí a ń pèsè pèrò lórí ànábì Mùhámà. Wọ́n pèsè pèrò lórí ẹ̀. Ìlànà sọ pé wọ́n náà dúró déédéé. Kò sí iye bọ́ọ̀lá fèrè tó láti gbókun ti ìsìláàmù ìsìláàmù lóbo jẹ́. Ọlọ́run ní kí ni Wàlídìí yẹ́wò kùrú bí kàlẹ̀ bí ìrẹ̀ká pàrú. Nínú ti fi túúta, àwòrẹ́ ti túúta, àwòrúkú ìtúúta. Wàlẹ̀ kúkúrú náà, wàlẹ̀ kúkúrú wọ́ọ̀rùn, wà wọ́ọ̀rùn, àìrò lè náà. Wọ́n lè fẹ́ láti fi àmẹ́rẹ̀ mọ́lẹ̀.

ìlọ́gbẹ́ ka ànábì láà sọ̀bọ́lá àlọ́bọ́lá pé ànábì ó fi lélẹ̀ ànábì ó fi lélẹ̀ tó ní gbogbo èdè tí wọ́n dá ànábì kú nínú mọ́ta ọwọ́ abọ́kẹ́gbẹ́ bọ́dí pàwà mọ́tàtà mú pẹ́sì rán bí júmì ìsọ̀rà wọ́n láàrin kó lórí wádàá o bí òkùnkùn orúgbó dúsá lọ àmọ́gbogbo ojú àmá òkùnrin sí àwọn ọ̀dá wọn wọ́n àgbà mọ́nà Nwa bá nàbí kú mẹ́ta wọ́n wò ní pé ìrọ̀ àmì òkú òkú fáàbí sí ètò pé kí wọ́n ní

àbújárì láàrínlò láàrin yìí òun lọ dáre lọ́rọ̀ pẹ́sì àgbáwọ̀ olúwọ̀ àgbáwọ̀ àìnàmú àìnàmú ó ní láàrín àìnàmú wà lè ha ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ àrẹwà ní ìsìn ọ̀rọ̀ ó sì gbé ọwọ́ rẹ̀ lókè wọ́n là bá mà ká jà wú láti mà tán áwá ara rẹ̀ àgbì wọ́n lè gbé ọwọ́ àwọn ó dé ìdájí gbogbo là wọ́n ń ta létí o yára ìdíjí ń ní ìjọ́ rẹ̀ ní lọ ìjọ́lá ní lọ ní lọ màdínà rẹ̀ o àwọn àbá ní túnmẹ̀ jùlọ rùfù àmá ìkò ẹ̀ ìlà ẹ̀kànú alẹ́mọ̀rán mẹ́lá dáadára màdára orí àwọn abá lùkù rẹ̀ títà wá ìlà tí a tí pé

ohun lọ́wọ́ kó lọ pa tí a máa fi gbé ìkẹyẹ lọ́dẹ̀lẹ́wọ́ rẹ̀ yóò tó ènìyàn ọwọ́wọ́ kan lọ́wọ́ tó sí wọ́n tó ènìyàn ọwọ́ ni wọ́n máa ń yẹ ìkọlọwọ́ náà àmọ́ ilé ìjà ti ń lò pé ewu èdè nàìjíríà o èdè nàìjíríà o àwọn àwọn àkùnrin tí wọ́n lọ kó jọ ń dọ́là wọ́n á kó wọn jọ kí wọ́n máa wá wọlé Muhammad dáa fọ́lọ́lá àríwọ̀ sọ́lá wọ́n bẹ̀rẹ̀ sí dáàmú láti mọ̀ pé múra lẹ́bì lọ wọ́n lọ bọ́tù wọ́n lọ bọ́tì wọ́n bá lọ wájú wọ́n bá lọ máa bá lọ kò lè wọ́n

إذ أخرجه الذين كفروا ثاني اثنين الله الله كان ما هو غير عذاب الله من قوة القلوب Bí wọn náà bá ní ọlọ́run bá lẹ́rí ṣe tó ọba àdíkú lórí láti làwọ́rẹ́ lọ. Gbogbo àwọn jẹ́ tó lórí òdòdó ìfọ́lọ́run náà lọ́gbọ̀n tó

wọ́n mú wọ́n lọ wọ́n ń bọ̀ lórí òkè yẹn náà nígbèrè orí ibi tánà ní wà àti ni àwúbátìrì bá rí ẹsẹ̀ àwọn káàkiri bùrẹ́sì tí ń lọ sí pọ̀ lókè wọn pàtà máa tẹ́ ẹ̀yà ò dáríwà wàràwàràwàràwàrà ah! Fọ́nà bọ́rọ̀ ẹ̀lẹ́yìn ọ̀dúrú láì sọ̀rọ̀ láàrin ọ̀sọ́nà látìrátà òpin wà rípkì wà ìtààbò. Àlẹ́bì wá wò ó. Sọ́nà àgbàrágbà, gbogbo ẹ̀kọ́ ìwọ́n ń kọ́ ìrìnà,

Tí wọ́n lọ fẹ́ ọlọ́run mẹ́rẹ̀ ló lò lẹ́rú fún lẹ́yìn jẹ́ ìlú tọ́lá lẹ́bí ìgbàgbé. Ìmọ̀lọ́lọ́run. Tí wọ́n lọ́nà pé, àárín ìlànà ìgbéra tí ó kú sí ìṣẹ̀lẹ̀ wọ́n lọ́nà lórí ẹ̀. Àwọn ẹni ọlọ́run sọ bẹ́ẹ̀ lánàá ọlọ́run tẹ̀lé wọn, wọ́n ń sọ lẹ́yìn náà ìlú tẹ̀lé wọn bẹ́ẹ̀ ni. Ọlọ́run máa ń sọ ọ̀sẹ̀ kí náà ta ẹ̀bá mẹ́rin mọ̀ أنزل الله سكينته عليه Ọlọ́run àkọ́ ìfọ̀kàbálẹ̀ sí ọlọ́kà àwọn akọ́sílẹ̀ sí wọ́n ní sáàmì láti lọ́rọ̀rùn pọ̀ sí lọ́kà ní àwọn òbájú. Ẹni wọ́n jẹ́ òbájú ní ń sí nípa yẹn. Lọ́wọ́ bẹ̀rẹ̀ sí tó ń bọ́bá tó ní láàrín ọdún lọ́la lọ́wọ́ àmì àádẹ́mù lọ́gbọ̀rà ìlàmọ́ ti kọ̀dà péyì láwọ̀ àánà ah olúwà lẹ́rí ìkánà àti ìyẹn tó ń lọ yìí tó èyí sí ìwò tó tẹ́lẹ̀ sí yọ́rọ̀ ìlú arẹ́rẹ́ Ànájú ní máa rọ̀ lókà yá àbá bá kiri bí ìsìnkú ní àbá òfà àríkò máa lọ. Yá àà, àbúbá kiri ìwọ̀n lọ́wọ́ kí ní ìtẹ̀lọ́gbà jẹ́ ní sọ fún àwọn lábìrì àwọn akọ́wọ́ wọ́n ní ọ̀dọ́ wọn ní nǹkan ọwọ́ náà àwọn ẹmẹ lókè nìkan ò ní ẹjẹ́ lọ sí òdígbà ní òfin náà láti lẹ́lẹ́lẹ́ Umar ọmọ olówá sọ̀rọ̀ mẹ́rin ó ní àbìdì wà dáàrí ní

Èyí ìjọ lè sọ pé a ti dáhùn mímì láti Muhammad. Ó ju bíbí àmẹ́rì lára làwọn ní ìrọ́lá wọ̀ lápọ̀ ọ̀rọ̀ sí tó ti yà gbò lọ. Ẹ̀yà kẹrù ìjòjò dẹ̀rẹ̀ àmúra ọ̀rọ̀ máa. Ọlọ́run àmẹ́rì lọ pẹ̀lú àwọn ọmọ ogun lárúbàrá wá. ọ̀rẹ́rẹ́ àmú ti ndị na ó dé ní ojú aláàgbàdo tó lápò yìí ọ̀rọ̀ rẹ̀ yìí ṣùgbọ́n ọ̀dà mi ló gbé ànábì mọ̀ ilé ń bẹ nínú òbí ibi tá wà yìí ilé gbọ́ ohun tá ń sọ ibi ìrì ohun tá ń rí lọ. ọ̀nà ń tẹ́ lọ́rọ̀ rẹ̀ àbá yà ọ̀nà ló gbà àbá ilé ìwọ̀n ẹgbẹ́ ẹgbẹ́ tó lè lè fún àrẹ́bí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọ̀pẹ́ mi èyí àwọn ọlọ́run ló máa ń jẹ́ àbàbá àwọn abẹ́rẹ́ àrẹ́bí ẹgbẹ́ ọ̀pẹ́ àrẹ́bí tọ́lọ́run ti àrẹ́bí náà àbá wà ní ti àrẹ́bí rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀

fádàrọ̀ ní àkàrà ìlú agbọ̀lọ́gbọ̀rún àwọn olóògùnmá ọgọ́rùn àwọn olóògùnmá àkọmílú wà òfin wà àmọ́kùnbá omi ọmọ ní ẹ̀rẹ̀ gàràgàrà àmọ́wà lábára

ọkọ̀ àjọ wọn kó bẹ̀bẹ̀ lọ́kọ̀ ó sì pé ọmọbìnrin bí lẹ́lọ́lẹ̀ pé lọ sí afẹ́fẹ́ kó sì mú bẹ̀rẹ̀ lè jáde márùn bàbá o ó sì pé ọmọ ẹ̀rọ pé pé agbógun mo pàdé ìrọ́lẹ̀ ìrọ́ jíjẹ́ má fi àwọn ìrísí bẹ̀rẹ̀ ìgbùn ara mi ọta

pé bá kò wá lọ bà ẹtí máa rẹ̀ sáré lọ ẹtí lọ láàláàláàláàláà ìdánwò rí pé nígbà tó kú ní mẹ́ta tí ó bá ń bọ̀ láti ogun sọ́mà àtìlẹ̀ bí tó náà orí nàìjíríà wà láàrin ilé agídí ti ẹ̀sìn ìsáré lọ ẹbí ń lọ ẹbí ń lọ ẹbí ń lọ nígbàdá ẹgbẹ́ ẹ̀sìn méjèèjì ti wájú ọ̀wọ̀lẹ̀ nígbà ẹgbẹ́ ẹ̀sìn wá wọlẹ̀ ní ṣùràká ọ̀tọ̀ wáwé tí ló tẹ̀sí ìgbọ́nẹ̀lẹ̀ wọlẹ̀ báyìí

ó tún ẹlẹ́ẹ̀kẹta tó rí ìgbà ẹ̀sìn ọmọ ẹ̀bẹ̀rẹ̀ ẹ̀sẹ̀ rí sí nǹkan tí pé sọ̀sọ́lá bá ń bẹ lọ́run tẹ́lẹ̀ pẹ̀lú òkú ọlọ́run àwọn èèyàn tí ń wọ́n àmọ́ ma pàdé nǹkan ọ̀wé ìmọ̀ dáwọn pátá ẹnìkan tó rí wọ́n wá rán sọ wá ní bẹ́ẹ̀ ní ìrìnlẹ̀ ìbára ẹ̀kọ́ ọ̀gọ́bẹ́ máa láti láti ẹni pàdé gbogbo ẹ̀

àmẹ́gbà tó pé kí lọ fẹ́ lọ́rọ̀ wa ó lọ́ dájú lójú pé ẹ̀sìn tó gbé náà lẹ̀sìn tí ọ wà kan àrí bákan náà bó o bí ń lọ yìí agbára ọlọ́run ọba àwọn olùmọ́ta ní ìgbà láti bọ̀ láàrin ìrìn tó rọ̀ à ó dà nàbí ó tún lè máa kọ́ òmìnir lọ nígbà àrẹ́lọ́pàá bá sì láti pé máa kọ́ fún wọ́n máa lọ wọ́ ìbú ẹran ibẹ̀ wọ́n máa kọ́ sí wọ́n á gbélé tùrà àtàrọ ilé bẹ́ẹ̀ ni ń ká àwọn òbí tí bí ti àwọn ìrẹ̀lẹ̀ wa bọ̀ àwọn ọ̀rọ̀ àwọn parí èlé jẹ́ ìkà wá ní níbi ìzì bẹ́ẹ̀ ni dáwọn àti àrẹ̀sùn àtà tẹ́ẹ̀mà bẹ́ẹ̀ lẹ́ sí kòtò ní ẹ̀ẹ́kẹ́ jì ní pé ọlọ́run tó fún

wàrínà múnà dáàrìbò ó tà ẹgbọ́ ọlẹ̀ ọ máa ń pè padà olóòkò olùgbòdó ní àbúdáàrìbágbọ́ lọ́wọ́lọ́wọ́ èrè ṣùráká àbílẹ̀ ìlọ́gbọ̀lú owó ìsẹ̀ ọ̀pọ̀ tí ó bì ọgọ́rùn-ún Inú orí pé ó ti ó ti bọ̀ mọ́ sílẹ̀. Ìwọ̀n òkú tọ́lú ẹgbẹ́ ẹ̀dá. Inú àwọn akọrin ti ni Ṣùlákáwà. Ṣùlákáwà ń pé àbá ádámú wà láì láwọ́ fún tàbá ìlà. Àbá ádámú wà láì láwọ́ Ìyáwó ìtàwádì ìsìtẹ̀ fúrú ọ̀wá ríwú. Ìyáwó ìyáwádì ìsìtẹ̀ fúrú ọ̀wá ríwú. Àdímúta wàlá múta ìsìnkú ní bí a ń nà Mùhàmmadá. Àdímúta wàlá múta ìsìnkú ní bí a ń nà Mùhàmmadá. حريفا مرضا يقاوم رسول بكل عاد فماذا يقاوم قل ما كان بابا نجو أتاك والله يرى Ìjàdíkà. Ó ní wọ́n bàbá adájọ́ kọ́ mẹ́tọ́ dá. Wọ́n wá ń gbọ́. Láwọn fún bàtà ìlà, ọ̀rẹ́ tó ní ìwé kẹfà kò lè lọ, tọ́ ọmọ rí ni. Tọ́ ọmọ rí tọ́ tẹ̀lẹ̀. Èyí náà fi ẹbí rẹ̀ ní ọ̀gbà o, ó yẹ ìbájọ́kù bá bọ́ bàtà. Àmọ́ wọn ò fẹ́ ọkùn Islam kò jẹ́ orí tí mo rí. ó a rí ìdàwárí ìrìnlẹ̀ tó olùkọ́ wá èmi tí mo mọ ẹni mọ́mọ́ tọ́lù mẹ́ta ẹ̀sì ní gẹ́gẹ́ ìtọ́lù ẹ̀rí ọba rí ìgbà gbogbo ẹgbẹ́ rẹ̀ ilẹ̀ tó àti máa ń tẹ́lẹ̀ ìdílé lọ́bẹ̀ ẹ̀sẹ̀ sí dájú tó lò lẹ̀ Ó ní àdímúta àwọn àwọn kí bí Wàlá tó tẹ́ tú kí òní ti méjì máa, ìyá àjọ̀dọ̀ àmàdà máa, ọmọ màpá lẹ́nu màmá, òjí ọrụ ọlọ́run ìjẹ̀bẹ̀ ìjọ yẹn Bàbá Fàmá ń bá bàwá ní nǹkan mú ìwòrán, tàbí ọmọ ẹgbẹ́ ìgbìmọ̀ ọmọ ìwòrán. Àbẹ́kọ́ ọ̀rẹ́ parẹ́, pàpọ̀ nínú ọgọ́rọ̀ òun. Ìjẹ́ ìlá tẹ́rùn-ún إذ أخرجه الذين كفروا ساء الدين ọ̀nà tó máa ń gbà ara ànábì lọ ni wọ́n sọ fún wáyé ìrànlọ́ yìí ara wa mùsíńsà ti ń tẹ́sí gáàrùn èyí tó máa ń tẹ bá nẹ́bí yìí ànábì wa ló ti wẹ́ gbogbo ń bá náà nìbá sọ wọ́n lọ lójú ẹ̀sẹ̀ ní ń

tí ó ní sọ̀dálẹ̀. Ibi táwọn ni wọ́n gún wà nínú ọ̀rá rẹ̀, ti gbọ́, àmọ́sẹ̀rẹ̀ pé Áṣílámà láti jẹ́ ó ti bí ló ń jẹ àwọn ọ̀nà ọwá ń lọ orí dáná wà. Wọ́n ti ṣe ìdàbá ìsinmi ń ń ń ọkàn náà báyìí ọkàn náà wọ́n báyìí anábẹ́ ni a ti sẹ̀rí ìlà a a ti sẹ̀rí gbogbo ìta wọn kọ̀ sí àìlẹ́ ẹ̀dá náà ṣùgbọ́n kan lọ fún anábẹ́ lọ sí ẹ̀rí

Gbogbo àwọn ẹlẹ́pọ̀ olóòtà ọlọ́sùn tí a tó ń bẹ́rù ilẹ̀ rẹ láàmú lónìí, ọlọ́pàá ọba gbogbo orí náà ló borí. Wàtẹ́lì mẹ́tò ọ̀rọ̀ rẹ̀ ní ìṣàlẹ̀ lórí yá. àwọn aláàmọ́wà torí gbogbo wọ́n sọ àwọn ìlànà àti ìṣòro àti ìyàn wọ́n sọ àwọn àti ìrọ̀nà àti ọlọ́ọ̀lá ni àti ìtùwọ̀ alágbára ni àti ìmọ̀ lọ́lọ́run ọba bí ó ṣe ṣe ẹ̀sìn rẹ̀ wọ́n bá fi rán àmẹ́lì bára ayé àmẹ́lì tí ó fi rán ní ọwá jẹ́ àmẹ́lì tọ́lọ ń fẹ́ràn pín ìdílò tó ń jẹ́ kí ìrànlọ́wọ́ náà ọ̀jẹ̀ gbogbo Thank you. حرام بالسنة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طلب النزول نعم. يا أيها الذين آمنوا أخرج ابن جرير المجاهد في هذه الآية قال هذا حين أمروا بغزوة تابوك بعد فتح وهنين في صيف حين طابت الثمار واستووا ظلالا وشقوا عليهم المخرج فأنزل الله هذه الآية. آه. سبب النزول للآية بأكاية. Bàbá wà ní àrẹ àdí náà àmà nù. Wọ́n ní àbá àwọn tó lè jẹ̀rí rí ni wọ́n pọ̀ ọ̀rọ̀ ìwọ́n látọ̀dọ̀ àbá àwọn mọ̀já lè. Bí á rí àyè nígbà tí wọ́n pa àwọn ọgbàrí láti pé kí wọ́n lọ ìtàkùn tábúrò lẹ́yìn pàtọ́rọ̀ ìgbà mẹ́ta mọ́tàfà mẹ́bí àti kí a bá ní ogun lẹ́yìn ní àtìkò ẹ̀rùn àtìkò ẹ̀rùn yìí ọjọ́ èso máa pọ́n dáadáa tí ó tó gbogbo oníbi bóòrùn pàdílá yóò parí gbogbo fẹ́ ọ̀rọ̀ fẹ́ sílẹ̀ ẹ má jẹ àwọn lásìkò àtò bàbá lásìkò ìjẹ́ inú ẹ̀rùn èèyàn fẹ́ràn wà lábẹ́ òjì ìdínú tó jẹ́ pé jíjáde lọ súnkú ogun èrí olùwọ́lá olùlára wọn àgbà kalẹ̀ يا أيها الذين آمنوا يا أيها الذين آمنوا ما لكم إذا قيل لكم انفروا في سبيل الله فأقلتم إلى الأرض lọ́wọ́ ń sọ pé ẹ̀yíṣẹ́ ìgbàgbọ́ èyí ti gbàgbọ́ ọmọ ọgbọ́n ọlọ́rin ní ọgbọ́n láti ilẹ̀ ti ìlú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kí ní ó tún dé inú ètè yìí tó ń jẹ́ tí a máa lọ bí ẹ jáde tó bọ́ọ̀nà àtọ̀lọ́run ẹ máa tó ti kọ́ ikọ́ lórí rẹ̀ ẹ máa ní ìdìmọ́lẹ̀ ẹ máa ṣe díẹ̀ díẹ̀ ẹ̀dí àpèjì ìkan tí wá fẹ́ lọ́ra ìlọ́ra pé ìta ṣe sí lọ́lọ́bì ilé ilẹ̀ àti ìjírò عن مجدة بن نفيع قال سألت ابن عباس من هذه الآية فقال رسول الرسول صلى الله عليه وسلم أحياء من الأرض فتتاقل عنه فأنزل الله إلا إلا تسعوا يعذبكم الله عذابا أليما فأمسك عليهم المطر فكان عذابهم

báyìí ní ìsìn náà gbogbo ẹgbẹ́ máa ti ń pè sí ìgbẹ̀gbẹ̀rún àti ọlọ́run tí wọ́n ti ní èpé náà bọ́ àti tí ń rí òye lójìye bí ọ̀bá yé ìyàwó bèèrè ní iṣẹ́ ní iṣẹ́ ìgbé òní bí orílẹ̀-èdè ta wọ̀ bá lo òfin ẹ̀sìṣẹ́ ní ìyàjẹ́ ọba pé ó ní àbẹ́bì bọ́mọ lọ́ra ilé ó ní àti fi ń jẹ àwọn ọ̀rọ̀ ìyá ń jẹ lọ́jọ́ bí èrè díẹ̀ gbogbo àwọn èèyàn bí gbé wọ́n tàbátí àti ọlọ́run tí wọ́n rò wáwọn àdébọn lọ sáájú àwọn àti tí ó sì sí ìkàtí pé lórí àti ọlọ́run lọ ọba àlejò ọlọ́run àjẹ wọn lórí ìrìn àjà ẹlòmí ń kí wọ́n bá ń pé torí ẹ̀rẹ́ ìgbàjọ́ lọ torí ẹ̀rẹ́ ṣe táwọn ń sọ pé bá ṣe àwọn ìrẹ̀ lápọ̀jẹ́ nígbà lọ èrìyàn ọlọ́run ọlọ́run àríyànlá ọwọ́ bá ṣe àdínkù àánú rẹ̀ fún wọn ọmọ عتابا على تخلف من تخلف Rasulullah sallallahu alaihi wasallam bi ghazwati Tabuk sanata tis'in al-hijra ba'da al-fath bi am. Àbá àgbọ̀ pé kò mú ọ̀pọ̀ ọ̀rọ̀ ẹni pé kò sí ìlàbà ń bi pé àwọn àyà yìí ọlọ́ọ̀rọ̀ àlejò ọlá ọgbọ̀ Pípa sára ti sọ pé kí wọ́n jáde wà lọ jáde tó tó ọ̀nà ọlọ́run lójú òkú tábó. Nígbà tí Jíra ẹbí di ọdún mẹ́sàn-án, lẹ́yìn ìgbà tọ́lọ̀ bá ti ọlá sọgbà mọ́ta fún àmẹ́bí. Ìlọ́lọ́run pa wọn láti bẹ́ẹ̀. Ọ̀rẹ́lẹ́kùn

kí wọ́n máa bà ní lẹ́rẹ̀ẹ̀rẹ̀ láti ọ̀rẹ̀ lọ. wọ́n ta ní àárá bọ́ọ̀dún lè mọ̀ sáàpàtì wọ́n ni ààjà ìlẹ̀ ìsẹ̀ẹ̀dáàdì lè kẹfìrì láyé alẹ́mà jẹ́rọ̀kú bí i ààjà tó ìgbà ilé bọ̀tàwà. ẹlẹ́ẹ̀kejì ni pé àti pé àwọn èèyàn tí wọ́n lọ fún owó epo yìí wọ́n nílì láti pèsè jọ́pọ̀ torí pé ìdí ń bẹ̀rẹ̀ ní pé tí a máa fi ojú ogun owó jẹ́ máa kó bá ní ọmọ ẹ̀jẹ́ tí wọ́n lè lọ́dún èdè náà wọ́n máa jẹ́. ìyá ti tẹ̀lẹ̀ láwọn ọ̀pọ̀ orí ti fi jẹ́ ti lọ yẹ máa ronú pé kí náà bẹ́ pé dání lọ kí náà wọ́n máa jẹ́ ilé ìjẹ́ gẹ̀ẹ́rẹ́ kejì tó ti wọ́n tó kò kalẹ̀. wọ́n sáré nítò ara ìdírọ́pù sì máa ń bìlì màdínà ti fi ìzáre Bákan náà lásìkò jẹ́, ìǹkẹ́ e fọ́nrán lè ṣe dáadáa nínú màdínà ni ilé ẹjọ́ rẹ̀ gbogbo èso tó bá ń dáàbì àwọn tí wọ́n bá lè fọ́nrán àwọn tó ń dé káwọn bẹ́ẹ̀ máa jẹ́ ìgbé àwọn ìdúró ìfẹ́

bí ìgbà tó ti pé ọ̀dọ̀ àwọn awẹ́gbẹ̀ ni ọlọ́run wà nínú ilé látàrí ìjọ tẹ́lẹ̀ àwọn ti gbàgbé pé ànábì ní ń pa àwọn láti pé ọlọ́run ẹ̀sìn báyìí ànábì wo ni ànábì tí ò lè kọ́ ọ̀gẹ́gá yàtọ̀ sí ẹ̀kọ́ wọn المناسبة بعد أن ذكر الله تعالى أسباب قتال الكفار من المشركين واليهود والنصارى وذكر منافع مقاتلتهم كقوله تعالى يذبهم الله دائما

يعذبهم الله بأيديكم ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين Ọlọ́run nígbà tí wọ́n mọ̀ wá ọ̀ bí ẹ̀dí ikú, ọlọ́run ó bí àjẹwọ́, àmọ́ ọwọ́ iná

kí á ti borí wọn. ذكر هنا ما يجب قتالهم وأتباعهم للنصارى من عرب الشام في ذكر تابوت. الله àdúgbò àmì ìgbọ́gbọ́ bá bá àwọn róòmù ìjà àtàwọn tí wọ́n tẹ̀lé wọn lọ́rọ̀ àwọn ìyẹn ló lé ojú ogun tábò. wọ́n tábò ìmọ̀jọ́ ti sọ́rí ìṣẹ̀bẹ́ ìnàlẹ̀ màdínà ti pọ̀jẹ̀ mọ́sọ̀. tábò kì í jẹ́ àyè kan ìdájí ọ̀nà láàrin màdínà sí damasco ní àárín méjì lọ́wà fẹ́ẹ́ ibẹ̀ ní tábò tí ó yẹ ti tẹ̀lé. ẹgbẹ́ ọ̀dọ́ ni wúlẹ̀ 690 kẹ́bù. وعنباريا 92 كيلو متر وكانت هذه الغزوة في رجب سنة التاسعة للهجرة بعد النبي صلى الله عليه وسلم من غزوة حنين وطائف. أذن يا بوتين بلاني تابوك láàrin Tabuk sí Madina ọjọ́ 690 kìlómítà láti Dáàbò sí Damasco, ọjọ́ sí 92 km. Ogun yìí ń tẹ́lẹ̀ ẹgbẹ́ ọgájá nígbà tí Jíra ti yọ ọdún mẹ́sàn-án lẹ́yìn bàtánà sí ìdarí padà dé ápùsù ogun òní ìdàrí fọ́ọ̀yì. Wọ́n fi لما دعا رسول صلى الله عليه وسلم إلى غزوة تبوك وكانوا في عشرة وضيق وشدة وقد حان خطاب عندهم فشق ذلك عليهم فأبان تعالى أنه لا يطيق ترك السعادة في الآخرة والخير كثير من أجل السعادة في الدنيا وطيباتها وذلك جهل وسفر على الفقراء ما معنى ذلك الجنوب الغابو لا تقول àwọn èèyàn wà ní oúnjẹ́ àsìkò tí ọ̀rọ̀ lórí rárá ilẹ̀ fún máa èèyàn gbà náà nǹkan ọ̀dọ́